iléeṣẹ́ asọ̀rọ̀mọ́gbèsì education ọ̀gá nínú gbogbo ohun ìdánilẹ́kọ̀ọ́ lílànà iléèwé ìròyìn léde yorùbá. ẹ kú ojúmọ́ ẹ kú ẹsìkò yé gbogbo ẹ̀yin olólùfẹ́ asọ̀rọ̀mọ́gbèsì radio education. ẹ̀ẹ́ gbogbo ohun ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Benin àti orílẹ̀-èdè àgbáyé wo la fẹ́ mú wá sí ti ìgbọ̀yìn ní ọjọ́ òní ọjọ́ kẹtẹ̀lá oṣù kẹta ẹgbàá ogún ọdún ó lé mẹ́fà. ẹ wá nǹkan kí ẹ fùdílé kí ẹ kẹ́tíkẹ́ gbọ́ kókó inú ìwé ìròyìn òní. ìgbìmọ̀ àgbáyé ní oúnjẹ nínú iléèwé wọ́n ṣe ìdìde ọ̀kọ̀ọ̀kànlá ní erílẹ̀-èdè wa ó kó àwọn tó ń bójú tó oúnjẹ nínú iléèwé àti àwọn tó ń sè é ní ìlú sàvẹ́ ní ìjọba erílẹ̀-èdè colin ó máa gbọ́ àlàyé nínú ètò wa tó ń bọ̀ èkejì ni iléeṣẹ́ àwọn ọmọ tí ò níyàá tí ò ní bàbá abomekalavi ọ̀gbẹ́ni wa enoch gijime ó lọ bẹ àwọn obìnrin tó wà níbẹ̀ wò nínú ìròyìn wa ẹ ó gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé. ẹ̀kẹta nínú ìròyìn wa ni ẹ̀tọ́ àwọn ọmọdé ní orílẹ̀-èdè àgbáyé kò jẹ́ nínú obìnrin nìkan ni wọ́n ó fún ní ẹ̀tọ́ àwọn ọmọdé káwọn ní láti ní ẹ̀tọ́ wọn. nǹkan tá a fẹ́ fàyọ̀ ń Deborah yóò fún wa ní àlàyé. nǹkan tá a fẹ́ mú wá sétí ní ọjọ́ tòní kò ní jù bẹ́ẹ̀ lọ. kí ẹ wá nǹkan kí ẹ fìdílé kẹ́ ẹ gbọ́ àlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́. ẹ káàbọ̀ sérí wa èyí tí a mú wá sí ní etí gbọ́ yín ní òní ní kókó ìròyìn tí mo sọ sí ní etí yín. tí ẹ bá ń gbọ́ wípé ìjọba ó kóra pọ̀ ní orílẹ̀ àgbáyé ní ọ̀nà oúnjẹ jíjẹ àwọn ọmọdé nínú iléèwé kì í ṣe oúnjẹ jíjẹ kẹ́dẹ́ ní àwọn ọmọ fún àwọn ọmọdé nínú iléèwé ni ó jẹ́ kókó àbójútó tó yẹ fún àwọn ọmọ àwọn tó ń se oúnjẹ àbójútó tó yẹ ìdánilẹ́kọ̀ọ́ tó yẹ wọ́n ṣe fún wọn edua kátìpẹ̀ ó ṣe àbójútó tó yẹ fún àwọn olùkọ́ àwọn tó ń bójútó oúnjẹ sísè níléèwé àwọn ọmọdé wọn ní orílẹ̀-èdè sàvẹ́ ẹ̀kejì village d'enfants sos ilé àwọn ọmọ aláìníyàá aláìní bàbá abomekalavi enoch gidigbe ó yóò jẹ́ àwọn ọ̀kan nínú àwọn tó ń kóra mọ́ àwọn e, tó ń bójútó ilé àwọn ọmọ tí ò níyàá tí ò ní bàbá abomekalavi ó ṣe àlàyé nínú àwọn nǹkan tán gbọ́dọ̀ gbé ṣe fún àwọn ọmọdé wọn ní e, e, ilé yìí ẹ̀kẹ́tí kí ẹ gbọ́ nǹkan tí enoch gidime. ẹgbẹ́ mi à elle LTM en check comment SOS là d'enfant. Euh, il y a en 2022. Euh, l'idée qui est arrivée, Nani, Kabesi, qui a installé comité. Hein. Comité ici, hein, qui est comité en Kouchi. Comité hein, en Kouzouto, nommé au fin. Au moins, au fin, au bien. en lui ya eno mi localité ya installé wen ni togba akasato asrosa nkala bibine ye ya installé yon ton ni idée wa nǹkan jẹ́ ní obìnrin bọ̀ ń tìjẹ́ dans le domaine de la sensibilisation sur le droit des enfants bọ̀ ń tìjẹ́ ọ̀yẹ́ ní ọ̀nkáwọn ọgbó afẹ́fẹ́ gọ́fẹ́ ń bá afẹ́fẹ́ gọ́fẹ́ ń dàn kókò sí lọ́wọ́ on ka tuko fojú tó ọmọ yàn nǹkan ètò ìgbó pòròjì yẹ gbó wọn gbẹ pòròjì sílẹ̀ ni. apá kẹta ètò wa ni ẹ̀tọ́ àwọn ọmọdé ní lórílẹ̀ wa Benin. àlàyé tán ṣe kì í ṣe wípé àwọn obìnrin kẹ́dẹ́ ló gbọ́dọ̀ ní ẹ̀tọ́ tí a bá ń sọ nípa ọ̀rọ̀ ẹ̀tọ́ àwọn ọmọdé ká wọ́n ní ipa ní àti kó nínú rẹ̀. ẹ ò rí i wípé bí àwọn tó jẹ́ ẹ̀kọ́ tí àwọn ọmọdé ń gbà ní iléèwé kì í ṣe wípé ká lọ ká ti ṣiṣẹ́ ká gba ogún lórí ogún àbí èmi ló kópa ní ipò àkọ́kọ́ ní kíláàsì mi ní iléèwé mi kì í ṣe òun ló jẹ́ nǹkan tí àwọn ọmọdé gbọ́dọ̀ tí wọ́n gbọ́dọ̀ gbé ṣe. tí ìgbà tí wọ́n bá gba ẹ̀kọ́ nínú iléèwé tán bá délé a gbọ́dọ̀ kọ́ wọn gẹ́gẹ́ bí ọmọdé ṣe ń gbé ní inú ẹbí gẹ́gẹ́ bí ọmọdé ṣe ń gbé ní inú àwọn ẹgbẹ́ ẹ̀ gẹ́gẹ́ bí ọmọdé ṣe ń gbé tó bá bọ́ sí ní ibi tí àwọn àgbà tó jù ú lọ ó wà a gbọ́dọ̀ kọ́ wọn ní gbogbo yẹn kì í ṣe wípé kátà bá ti kọ́ wọn ní ẹ̀kọ́ ní iléèwé ká ti fún wọn lẹ̀ sọ wípé wọ́n ti gba ẹ̀kọ́ ó ti tán ó ti tán nìyẹn ẹ gbọ́dọ̀ kọ́ wọn ní ẹ̀kọ́ ẹ gbọ́dọ̀ fà wọ́n mọ́ra kẹ́kẹ́ wọn sí nínú ẹgbẹ́ wípé a tó o bá wà nínú ẹbí báyìí làwọn ọmọdé ń ṣe tá a bá wà ní àwọn agbedeméjì ẹgbẹ́ gẹ́gẹ́ bí ọmọdé gbọ́dọ̀ ṣe tí ó fi yóò fi lọ sí ní ọ̀nà tó dáa òun ni ẹ̀kọ́ yìí òun ni ọ̀gbẹ́ni wa Deborah Hunpẹ ó gbé wá sí ọwá fún àwọn ọmọ àwọn ọmọ àwọn ọmọdé. ní èyí tó kù ní orí ètò wa ọ̀gbẹ́ni matthew yóò mú matthew apẹ̀mí yóò gbé èyí tó kù bọ̀ sí ní etí yín kí ẹ mọ̀ gbọ́. ẹ kásán lè rí ìròyìn lákúnlé ẹ kásán o lè rí ìròyìn wa. a máa gbọ́ gbogbo wọn ó ṣẹlẹ̀ lígbé ìlú wa líbẹ̀nẹ̀. lákọ̀ọ́kọ́ náà lílùú ìbònú ìpàdé ìpàdé ìpàdé lákùkàn wáyé ní iléèwé gíga yà ń pè ní ṣèṣe un bònú. ìpàdé yẹn ọ̀gá wa Jacques Migan yóò jẹ́ ọ̀gá kan yìí ń sọ̀rọ̀ sí ohun à ń pè ní corruption ká má jalè ká má jalè. ló kọ́ ọmọdé yẹn ọmọlé wọn líjọ yẹn wọ́n tó sọ̀rọ̀ sí ẹ̀kọ́ wọn fún ọ lẹ́ẹ̀kọ́ púpọ̀ ẹ̀kọ́ yóò kilẹ̀ dáadáa ni wọ́n fún wọn níjẹta ìpàdé ńlá kúkan wá mí gbogbo mínísítà wọn wọ́n jókòó káfọ̀ púpọ̀ sétí wa lákọ̀ọ́kọ́ ná wọ́n sọ pé wọ́n kọ́ iléèwé gíga mẹ́fà nílùú abome abome kalavi lokosa abome paraku e, e ìlú ìgàmbá ẹ̀nà tìtẹ̀ngù wọ́n tó fẹ́ kọ ẹ̀kẹ́ fàlì ìlú àjàṣẹ́ èké nìyẹn. èkejì wọ́n fún òfin lákùkàn fún ọ̀gá wọ́n fu ọ̀gá alákùnkàn fu ògbóni wa yẹn ń jẹ́ professeur Victorin Dùgbòyàn òun ní jẹ́ ọ̀gá pàtàkì fún kókọ́ kó sọ̀rọ̀ sí èyí gbogbo ń ṣẹlẹ̀ léyìí ìlọsíwájú iléèwé. ẹ̀kẹta ọ̀gá ìwà oníyanjẹ́ ọ̀gá lè yá ń pèlè préfet àpàlàkùn pẹ̀lú oníyẹ̀fù ẹsẹ̀ mínísà yìí ń bójútó ọmọdé wọn ọmọ kéke wọn wọ́n là sọ wọ́n lọ ṣèṣe hàn láǹtà ká fún ọmọdé wọn lẹ́kọ̀ọ́ ṣá pàtàkì ọmọbìnrin wọn pé wọ́n á ṣe gbani kò ní ní oyún wọ́n á parí iléèwé náà sálàáfíà. káfù parí ẹ̀ a sọ̀rọ̀ lẹ́yìn ọbẹ̀ mi ọbẹ̀ mi ń ṣe dáadáa fóníà òní àbájẹ́ a ní a ní ara líle ke afudze pẹ̀lú ọbẹ̀ mi à ń gbé ọbẹ̀ mi káfudze pẹ̀lú ẹ̀kọ ọkà ọbẹ̀ mi àwọn míì wọ́n ń jẹ pẹ̀lú ìrẹsì ọbẹ̀ mi òun ó ní òun dáadáa yìí ń ṣe fún ìgbà èlì ọbẹ̀ mi jẹ́ òun ọbẹ̀ kan ni a máa jẹ fún ìgbésí ilé ìgbésí wa. a kò ní rí fún yín jù wọ́n yìí lọ ní eré ìròyìn wa ní ọjọ́ tòní ó ní ó jẹ́ kẹ́ máa gbọ́ ohùn wa ní eré afẹ́fẹ́ ní gildas benzin awagbe èmi tí ń sọ̀rọ̀ fún yín ní leoto ọlábísí adolf àti mathieu apèmí ẹni ó jẹ́ ó jẹ́ olùkọ̀wé yóò kọ ìwé ìròyìn yìí ní gloria ajivesore alábòjútó ètò gbogbo iléeṣẹ́ edic action owó ní ilrich vital akọ́tànjì kí ẹ máa kẹ́tì wa ní ètò tó ń bọ̀.